ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin àní ẹyẹ máa fi orí wórí ẹyẹ máa fi orí wórí hmm. ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka tí ẹ ti ṣe dáadáa ni mo bá yẹ má bínú mo ní kẹyẹ máa fi orí wórí kì í ṣe gbogbo òbò náà máa ń kó owó lé o ò lè ti pé even ọmọ tí ìyá kan náà jọ bí táyé àti kẹ́hìndé kẹ́hìndé lè obìnrin kẹ́hìndé lè fẹ́ ẹni tó jẹ́ wípé wọ́n máa máa kẹ lójú kẹ ní mú bọ̀ kò ní sówó lọ́wọ́ á dẹ̀ ní oko gidi lọ́wọ́ tó lè fi do dáadáa tó lè fi ṣáàyàn ẹ̀ kí táyé fẹ́ ẹni tó jẹ́ wípé ó máa máa kẹ lójú kẹ ní máa lówó lọ́wọ́ ṣùgbọ́n kò ní lóko lábẹ́ bẹ́ẹ̀ kò kò á dẹ̀ ní owó dáadáa lọ́wọ́ ṣùgbọ́n kò ní lé oko lábẹ́ tó túmọ̀ sí wípé kì í ṣe gbogbo èèyàn ló gbé kádàrá wípé kí wọ́n máa tọ́jú òbò ẹ̀ wá kì í ṣe gbogbo àwọn èèyàn ni kò ṣe gbogbo òbò náà lè kówó lé tọ́lọ́run bá ti ka fi òbò ẹ sí àárín àwọn òbò àwọn ẹ̀ òbò tí wọn ò lè dóko mú owó wá tó jẹ́ pé odò frí ni àwọn òbò tí ò lè gba ọlidé lọ́wọ́ ọkùnrin àwọn òbò tí kì í gbé nínú fúláàtì àbí self contained tó yẹ pé bínú konú ni àbí one room àwọn òbò tó jẹ́ wípé kò ní ọlídé tó máa máa gbé ẹ lọ kò ju bá beach lọ bóyá òkun àbí ẹlẹ́kọ̀ọ́ beach àwọn òbò tí kì í gba visa ó jẹ́ ya gba cam gba cam àwọn òbò tó yẹ pé ìwọ gangan ló tún máa máa fi owó ra okódó gba cam you cannot have it all most of you tẹ́lẹ̀ ẹ wà nínú ilé ọkọ tí ọkọ ń fẹ́ lójú tó ń fẹ́ nímú tó ń fún yín lówó tó ń fún yín ní gbogbo ẹ̀wà láì happiness kan tẹ́ ẹ ní náà nìyẹn ayọ̀ tẹ́ ẹ ní nìyẹn ayọ̀ kan tẹ́ ẹ ní ni wípé kan fún yín lówó kan fowó ṣèkẹ́ òbó yín tẹ́ bá fẹ́ lọ sọlidé kọ́ra tíkẹ́ẹ̀tì fẹ̀yìn àtàwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ wà níṣù ọkọ ò lè bá yín jáde ọkọ ò ní lè bá yín kó bá yín step out a fi owó bá yín jẹ́ tẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa ríra pàtà sínú léèrè a fi oyin owó báyìí jẹ tó yẹ pé ẹ ní lè ṣiṣẹ́ fúnra yín torí ẹ máa wò pé ẹ ní cost láti ṣiṣẹ́ torí gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ó wà tí ọ disposal sí oko ẹ ní ìdó ẹ ní láti ṣiṣẹ́ ṣùgbọ́n ọkọ ò kí ń lè gbé yín jáde ọkọ ò kí ń lè bá yín jáde lọ sí patí ọkọ ò wà proud láti mú yín bọ́ síta ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń tẹ́ máa ń tẹ́ tí ẹ̀yin tí ẹ ò rọ́kùnrin ṣe bẹ́ẹ̀ fún yín tẹ máa ń wò wọ́n bíi role model tẹ máa ń fìpè bóyá wọ́n ń gbádùn ìgbádùn tí ọ̀pọ̀lọpọ̀ wọn ní ni ìgbádùn owó yẹn òbò wọn ò kí ń dó wọn dáadáa wọn sábà dó wọn dáadáa ọkọ ò kí ń ráyè àti dó wọn má fi orí wórí kì í ṣe gbogbo òbò ni wọ́n ń kówó lé okó mi gan wà lucrative ju òbò mi lọ tó bá rí okó tó dáa tó dúró re tí ò lówó lọ́wọ́ ṣùgbọ́n tó níwà tó lọ́mọlúàbí kí ló dé tó ò lè fi owó do kí ló tó ò lè kówó lé oko yẹ kí ló dé tó ò wà ní kàtígórì kó ṣe gbogbo obìnrin àwọn obìnrin míì wà mo máa ń sọ fún yín tí orí wọn jẹ́ orí àpèsìn tí Ọlọ́run ò ṣe wọ́n lẹ́ni tó ń wo ọwọ́ ọkùnrin kó tó jẹun irú ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ máa fowó rokodo ni ẹ máa fowó rokodo ni you cannot have it all you can't eat your cake and have it ọlọ́run ò lè ṣe ẹ́ ní akíkanjú obìnrin tí ò yẹ kó wọwọ́ ọkùnrin kó tó jẹun tí ò yẹ kó jókòó lọ ọwọ́ ọkùnrin kan kó wá rò bí pé wàá jẹ́ akíkanjú obìnrin wàá tún wá rí ọkùnrin tó máa fowó roko ẹ̀dó ìwọ ló máa fowó roko dó àìjẹ́ bẹ́ẹ̀ òbú ẹ máa jí pàtà ògbó ẹ máa o ma o ma rust débi wípé á dàbí ìgbà tí wọ́n galvanize nígbà tí wọ́n turn grease wàá wà nǹkan tó máa ẹ mọ̀ pé tí mo rántí ní ní eh, science ni school wọ́n ní rusting man take place tí iron bá ti wà exposed to damp air so to bá dẹ̀ máa ṣe tó bá máa prevent ẹ̀ wàá galvanize wàá grease wàá electroplate so ògbó ẹ máa dàbí ìgbà tí wọ́n grease tí wọ́n galvanize tí wọ́n electroplate ẹ̀ ni tó o bá lọ fi owó ra oko yẹn dó you cannot eat your cake and have it you cannot have it all tọ́lọ́n bá ti ṣe lákíkanjú obìnrin tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ akíkanjú obìnrin ó máa add fún wọn láti kì í ṣe pé wọn kì í fẹ́ wà submissive bẹ́ẹ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ lè fi lọ obìnrin tí ò níṣẹ́ lọ́wọ́ tí obìnrin tó níṣẹ́ lọ́wọ́ lè wò pé àà ah, ah, kí ló fẹ́ fà á i'm telling you kì í ṣe pé bóyá ó rude kì í ṣe pé bóyá ó fẹ́ àwọn ọkọ wà tẹ́lẹ̀ fi lọ obìnrin tí ò níṣẹ́ lọ́wọ́ tí ò kátó fúnra rà ẹ̀ tí obìnrin tó níṣẹ́ lọ́wọ́ tó kátó fúnra ẹ̀ máa wò pé tí ó ti yẹ yín tí ó máa wò pé so tó bá ti tọ́lọ́run bá ti kà ẹ́ sí irú irú ẹni tó jẹ́ wípé ó ti wà ní kàtígórì ẹni tí wọn ò lè fowó dóbo ẹ̀ ó máa lọ fowó rokodo ni àìjẹ́ bẹ́ẹ̀ òbò ẹ máa rust wàá ṣe máa electroplate ẹ̀ wàá ṣe máa galvanize ẹ̀ wàá ṣe máa grease ẹ̀ wàá ṣe máa paint ẹ̀ kó tó prevent pé kó tó pre prevent rusting ẹ má máa forí wórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń forí wé orí wọn yìí tẹ́ bá rí nǹkan tí ojú wọn rí nínú ilé ọkọ honestly ẹ máa ní ọlọ́run ẹ̀fì tí wọ́n tọrọ pẹ̀lú gbogbo owó tẹ́ rò pọ́kọ wọn ní pẹ̀lú gbogbo owó tẹ́ rò pọ́kọ wọn ní honestly and ẹ jẹ́ kí tí wàá sọ nǹkan kan fún yín ṣe rí to má tó bá ti fẹ́ To àkọ́kọ́ tóbìnrin bá ti fẹ́ ọkọ àkọ́kọ́ to fi gbogbo ẹ̀mí ẹ̀ le tó gbé ẹ̀mí ẹ̀ le to ṣe àkẹ́kẹ̀ ẹ̀ tó respect to tó pọ́nlé tó ṣe gbogbo ẹ̀ tí marriage yẹn dẹ̀ papà dàrú to jẹ́ pé látọwọ́ ọkùnrin yẹn ó máa hard kóbìnrin tó tún settle fún marriage mọ́ ó máa hard kóbìnrin tó tún torí ìfẹ́ yẹn ò ní sábà sí ń bẹ̀ bó ṣe wà nígbà kan ó máa hard gan kò sí márèjì tó fẹ́ jọ obìnrin lójúmọ́ nígbà míì ńgbà yẹn obìnrin máa máa wo rẹ̀ bẹ́ni pé òun fẹ́ lọ wà nínú bondage òun fẹ́ torí freedom ó máa ń dùn gan nígbà míì i'm telling you especially tó bá rí owó ṣe ayé tó oníṣẹ́ lọ́wọ́ táwọn ọmọ ẹ̀dẹ̀ ti ń grow wàá kọ̀ wò pé just o kò fẹ́ partner tí partner yẹn bá wá wà very reasonable tó tó wà òkè kì í ṣe pé nípa owó tó níwà gidi o lè wá máa consider pé òkè bóyá o fẹ́ ẹ fẹ́ fẹ́ra yín but má jẹ́ kí n tàn yẹn kẹ tó make decision even ọkùnrin tó ti dá wà for a long time tó ti mọ ibi tó ń fi ac tó ń fi b sí ó máa ń hard nígbà míì bó tiẹ̀ jẹ́ pé ọkùnrin ló ní ìdí obìnrin jù lọ́jọ́ alẹ́ ọkùnrin ni torí ọkùnrin ló máa ń sábà ṣàìsàn Ni ìgbàárọ̀ obìnrin le weak kan sick nitori omo bibi and everything kan weak po ní ni alẹ́ yẹn eegun wọn máa ń le pọnpọn ni tán bá ti ní dementia eegun obìnrin máa ń le pọnpọn ọkùnrin torí wàhálà tí wọ́n ti ṣe ọkùnrin ló máa ń sábà sick jù lọ́jọ́ alẹ́ so ọkùnrin lo máa ń ni do ìdóbìnrin ju so nígbà míì tẹ bá wo tóbìnrin bá ti le lose ẹ lẹ́ǹkan tó jẹ̀jẹ̀ pé òun kọ́ ló jẹ̀bi ọkùnrin yẹn ó lè máa wá ọkọ àwọn fẹ́ sẹ́tù márèjì yẹn ò kí ń sábà kò ń sábà kì í ṣe gbogbo ẹ̀ pọ̀ kò kí ń sábà àfi obìnrin tó jẹ́ wípé kò níṣẹ́ gidi lọ́wọ́ ó kọ̀ wù pé hmm, òun nídìí support ọkùnrin òun nídìí kọkùnrin support òun ọ̀pọ̀lọpọ̀ wọn financial support náà ń wá kì í ṣe pé bí wọ́n fẹ́ marriage so ìwọ obìnrin tọ́lọ́n bá ti categorize sí ẹni tẹ́ pé ó máa máa fowó dóko ni tètè ya gba kámú kó o lọ wá oko tó dúró ore lábẹ́ ọkùnrin tó dáa tó níwà re bí ò bá tiẹ̀ ní owó lọ́wọ́ rọra máa fi owó ẹ̀ máa dókò ẹ̀ kó máa yín nǹkan ẹ̀ jẹ máa fi owó ẹ̀ dókò ẹ̀ kó máa yín nǹkan ẹ̀ jẹ bó bá dẹ̀ máa mú orí ẹ̀ máa bẹ́ sín ẹja fún fọ òbò sínú abọ́ fún kó mú sódà ara ẹ̀ á lè balẹ̀ kó o sín ẹja fún kó mọ̀ pé tiẹ̀ ni o mọ̀ ibi tó ń ná owó ẹ̀ sí kó ra máa fi owó ẹ̀ Ko ma fi máa máa tọ́jú ẹ̀ kó o máa kó ṣe pé bíá kó wá fọ nǹkan fún tọ́ kó wá sọ́dà rìndì ọ̀ àbí kó má tọ́jú ẹ̀ o irọ́ o o máa tọ́jú ẹ̀ wá dẹ̀ máa fowó do o torí tó bá lọ forí wórí pé ìwọ náà ń fẹ́ ẹ ọkùnrin tó máa tọ́jú ẹ travel to ma gbé sinu sínú ilé ńlá tó máa ṣe kíní kan sórí àṣejù ní duplex self contained wa okay. To ma gbé sinu kini kíní tó bá yẹ pé yẹn ló ń òbò ẹ máa rust ni o wàá ṣẹ̀ṣẹ̀ wàá máa paint wàá máa electroplate electroplate wàá máa wàá máa máa galvanize wàá máa wò ó máa rust débi wípé wọ́n á fi okó wò wọ́n á fẹ́ fi okó tì í wọ̀ báyìí àti àjò ní vaginismus lọ shabarikolo dot com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ a ti padà gba láísẹ̀nsì wa nísìn at least ẹ má wàá gbé wá bá mi pé ẹ kìíní ẹni tí ò bá fẹ́ gbọ́rù okó àtòbò kúrò lórí platform mi so ìwọ obìnrin má fi ara ẹ wé o pé olóbìnrin tó wà nílé ọkọ tán náwó fún ọ̀pọ̀lọpọ̀ wọn ayọ̀ tán ní nìyẹn wọn ò kí ń rójú ọkọ ńlẹ̀ ọkọ wọn ò dẹ ọkọ ọlọpọ wọn ọkọ wọn ò kí ń lóko lábẹ́ majority wọn mi ní ẹ̀ẹ̀kan wọn èèyàn kan àbíyàn méjì a kò máa fi owó yẹn wọn a máa fi wá máa ṣàgbẹ̀ lójú yóò máa rẹ́rìn níta bọ̀ nǹkan tí wọ́n ń bá fà ní alẹ́ ní abẹ́lẹ̀ Ah, ọlọ́run ló yé o ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ àwa tí ń lọ síbi iṣẹ́ ẹ káàárọ̀